ẹ̀yin ọlọ́pàá àwọn jàǹdùkú elégbòogi olóró ò jẹ́ ká rí Múmi ní tèlé o aráàlú ló sọ bẹ́ẹ̀ àwọn olùgbé agbègbè ìtèlé àti àwọn ìlú alámúlégbè rẹ̀ bíi àpárádìjà ọláolúwa ti ké gbàjarè sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Frank Mba pé kí wọ́n túbọ̀ ró ètò ààbò lágbára lágbègbè náà látàrí báwọn jàǹdùkú àtàwọn tí wọ́n ti jingiri sínú lílo egbòogi olóró kò ṣe jẹ́ káwọn aráàlú nífọ̀kànbalẹ̀ níbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ fàlàròyé pé àwọn ti rí ìwé ẹ̀sùn táwọn olùgbé agbègbè náà kọ lórí ọ̀rọ̀ yìí gbà àwọn sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀lẹ́yẹ òsọ̀kà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní ọkùnrin kan tí wọ́n korúkọ ẹ̀ ní Wálé ló ṣagbátẹrù àwọn amòòkùnṣìkà ẹ̀dá tí wọ́n ń han aráàlú léèmọ̀ láwọn àdúgbò ọ̀hún àti pé àwọn ọ̀bàyéjẹ́ agbófinró kan ti lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ ibi náà wọ́n ní Wálé ní ṣọ́ọ̀bù kan tó jẹ́ apá kan ilé màmá ẹ̀ tó wà ní powerline ládùúgbò ọláolúwa níbi tó ti ń ta egbòogi olóró bíi igbó àtàwọn nǹkan míì tí wọ́n ń fà ságbárí wọn láfurasí náà àtàwọn ẹmẹ̀wà ẹ̀ máa ń gbégi dínà fáwọn ọlọ́kadà àtàwọn èèyàn tó ń gba àdúgbò náà kọjá wọ́n ń fipá gbowó lọ́wọ́ wọn wọ́n sì ń jà wọ́n lólè àgàgà láwọn àsìkò tí wọ́n bá láwọn fẹ́ ṣe kánífà tàbí ọjọ́òbí valentine àtàwọn ayẹyẹ míì wọ́n láwọn jàǹdùkú míì tún máa ń wá darapọ̀ mọ́ wọn lẹ́nu ìwàkiwà tí wọ́n ń wọ̀ ọ̀hún èyí sì ti mú káwọn olùgbé agbègbè náà máa ṣẹ́nà gbà níṣe ni wọ́n máa ń lọ gba ọ̀nà jíjìn wọ ilé wọn torí ìbẹ̀rù pé wọn ò fẹ́ kó sọ́wọ́ àwọn jàǹdùkú ẹ̀dá yìí àwọn olùgbé náà tún ní káwọn ọlọ́pàá bá wọn fi páńpẹ́ òfin gbé àwọn amúgbó tí wọ́n ń fìkanràn kan lọ́sàn-án gangan àtàwọn tí wọ́n ń wọṣọ ọlọ́pàá lọ bá wọn àmọ́ tó jẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń gbà dípò tí wọn yóò fi mú àwọn afurasí náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí láwọn ti gbọ́ síṣẹ̀lẹ̀ yìí àwọn sì ti ń bá ìwádìí lọ láti fòpin síwàkiwà àwọn afurasí jàǹdùkú yìí kí wọ́n sì pèsè ààbò tó péye fáráàlú. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.